الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر وليلة الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر وليلة يحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر wọ́n ní ìlànà àtàkùn fún ọlọ́wọ́n bá àpò ọdún àpò ìyèdún ọlọ́wọ́n bó jẹ́ kí ọdún ìyàgbó mọ́ wa lọ́wọ́ ọlọ́wọ́n mi jẹ́ ọya kan adúpẹ́fọ́lọ́ lórí oore tó ṣe fún wa èyí tó ṣe pé ààrẹ̀ ka oore náà tán أن تمدوا نعمة الله لا تحصوها Tẹbálẹ̀ yọ máa ka orí tọ́lọ̀ bá ti fún yí ẹ̀rẹ̀ pàátà, ọlọ́run bá jẹ́ lè yóò wà bẹ́ẹ̀. Orí lára ọlọ́run bá ti fún wa, ò jẹ́ pẹ́ pé a rí nínú wa tí wọ́n ṣe Bẹ́ẹ̀ láàrin nínú wa wípé a ah, ejò lọ́sáájẹ̀ ilẹ̀ lójọ́ wà nílé ìwòsàn àbẹ́ ti ẹ̀kọ́ inú ní oòrùn inú rí ló wà ní títí pé bàbá àti ọ̀rá rínú wa ẹni tó ṣe pé látàyè lọ́yẹ̀ tí ọmọ ìtọmọ́ bẹ́ẹ̀ òsì kẹta tó kú òlú lórí kìrìkì ara wa gbogbo sọ́lọ́ bàbá mú wá ládẹ́wò fún wa tó jádẹ́wò kéékèèké ààrẹ rẹ̀ pa bá ti wọ́n pa fẹ́ sọdún ta fẹ́ mẹ́wó ààrin nẹ́bẹ̀ àdáwò kéékèèké adúpẹ́fọ́lọ́ ọ̀pá lórí omi tọ́pọ̀ tó àti gbogbo àwọn tó bá lè tẹ̀ ẹ̀kọ́ sí ìlú tó fi di ọjọ́ ẹ̀san àfi gbogbo wa ní àdúgbò wa yìí mo kí ẹni tó jẹ́ chairman àti gbogbo àwọn alágbàṣe wọn bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwọn tó jẹ́ ẹ̀gbọ́n fún wa ládùúgbò yìí bẹ́ẹ̀ la kí àwọn tó jẹ́ bàbá fún wa bẹ́ẹ̀ la kí àwọn tí àjọ ọjọ́ rẹ̀ bẹ́ẹ̀ la kí àwọn tí pé àjọ jẹ́ alábàgbé gbogbo wa oore tó pọ̀ oore tó pọ̀ Ìjá ọlọ́gbọ́n wà ní ìfẹ́ ọ̀tọ̀ wà. Oore wo tí ìdópe, oore ní ó tó pọ̀ sí. Oore ní ó tó pọ̀ sí. Ilélè ìta kọ́ yìí, a tó kọ́ yìí tó jù bẹ́ẹ̀ lọ. A lè rínú wa tó ṣe pé ilé ẹ̀gbọ́n là ń gbé, tàbí ilé àbúrò là ń gbé, tàbá ti wá yálé gbé náà ni, ọlọ́run ń gbé ọ dákùn bá jẹ́ nìkan ti gbé pé ó tún ẹnu kọ̀ọ̀kan wá náà nínú ẹni tí bá ti ń gbélé gbé tí ẹ̀ tẹ́lẹ̀ ó ti bá jogun ilé tuntun tàjílé ìlọ ẹ̀ta pé ilé ẹ̀kọ́ lòun gbé ọlọ́run bá pé ó jogun ilé tí ẹ̀ náà fún gbogbo ọkàn táàrò sọ́lọ́ wọn ọba ní dáadáa táà pẹ̀lọ́ ọlọ́pàá lóhun èyí táà rẹ̀ ti pẹ̀lọ́ ọlọ́pàá lóhun èyí táà ń sájọ́ ọlọ́run bá ń bẹ̀ èyí tààrẹ tí sáàdọ̀ lọ́wọ́ ọba kọ́lọ̀kọ́ sáàdì wa ń bẹ́ èyí tààrẹ tí kọ́lọ̀kọ́ kúkú ìdíwà sí kó pè jìnà sí wa nínú agbóró ọlọ́láhìláhìlọ́lá wọ́n wá kí ẹ̀gbọ́n mi tó wà ládùúgbò yìí àwọn ẹ̀sìn àwọn bọ̀dá wa ọ́sìn orí ìbẹ̀yàn má bínú tí yẹn bá wà ní pàdé ìmìlẹ̀fẹ́ sáré jálulẹ̀ látara ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ tó bá pàtàkì kọ́ máa ẹgbẹ́ yóò dọ̀rọ̀ ẹrú nílé lè tí mo ti dé náà mo torí àti gbogbo àwọn tó jẹ́ àwọn bàbá wa gbogbo wa la kí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum salam wa rahmatullahi wa barakatuh Ìwọ̀n tí wọ́n ní káṣí bára sọ̀rọ̀, òun ni ọ̀rọ̀ ìfẹ́. Ìfẹ́. Ìfẹ́ ó ṣe kókó, ó sì ṣe pàtàkì. nínú sẹ̀mí ayé ọmọ àlẹ́bí àdámà. Ibi tí ọba ti sífẹ́ gbogbo yóò tí ẹba ti ń bẹ̀ olè láti yọrí. Muhammad sallallahu ni láàrin àwọn sàádé rẹ̀. wá wó pé ọ̀nà owó nìfẹ́ láàrin àwọn sàábé o àwọn ọ̀fẹ́lẹ̀ òun kó sọ̀ ní láti ìlú Mọ́kà àwọn ọ̀fẹ́lẹ̀ òun wá àgbà láti ìlú Mọ̀dínà ó sì ò sé níjàbá ṣẹlẹ̀ ọmọ ìlú Mọ̀dínà ọmọ àríra rẹ̀ gẹ́ bí pé àwọn alájẹ̀lú bẹ́ẹ̀ náà wà láwọn tó yẹ pé wọ́n wá àwọn ní ọmọ àríra wọn pé àwọn àwọn jẹ́ ọmọ ìlú ànẹ́bì Ó sọ́nà bá wùkú kí lò mú sí ooo. ọwá mú ẹnìkan nínú àwọn ará ìlú mọ́ká tó wò nílé nílùú Màdínà ẹnìkan tó wà nílé nílùú Màdínà ẹ̀ ó sọ àwọn méjèèjì papọ̀ pé ọmọ ajé ọ̀rẹ́ ara yín ọya lọ lọ nínú alìmọ̀hákọ́tù ẹ̀yìnlẹ̀ mọ̀hàjìrínà wal ansar ìṣẹ́ra ẹni lọ́mọ ọ̀yá láàrin àwọn tó ṣe jíra láti ìlú Mọ́kà àti àwọn tó ṣe tó wọ́n bá nílùú Mọ̀dínà ó sọ ọ̀pá sọ́wọ́pọ̀ kódà ó sọ́wọ́pọ̀ tó kún ẹ̀ yí débi pé ó fi òǹtẹ̀lú pé èyí ọba kọ́kọ́ kú náà méjèèjì ẹni tó bá ti sáyé yóò tí òkú rẹ̀ ó sọ́rọ̀ bá fi so wọ́n pẹ̀lú ilé ó tó di pé ááyà òkú pípé wulẹ̀ sọ̀kalẹ̀ tọ́wà padà wá rí lé ìkó tí ọ̀sẹ̀lẹ̀ máa ìyẹn ni pé ó ṣe wọ́n ní ọ̀rẹ́ àrínú wọn tó ṣe pé kèé ṣe ilé ẹyọ̀kan lónìí ilé méjì mẹ́ta àrínú wọn tó ṣe pé ohun tí ní rọwọ́ rí tí rọwọ́ kèé sọ̀nà kèé sọ̀nà méjì yọ́ wá pè ọmọ làkejì ẹ̀dókò báyìí tọ́jọ́ ọmọ mọ́ká ìyàwó méjì mú ní ní ìyọ́ bá wọ́n wọn kálé o lè mọ̀ pé mọ yọ́nú sí ọ pátápátá òun ò báyìí ni mò ń ṣe jájọ máa fẹ́ bí n fi yí ọ kí wọ́n ní orí ìdòrò láti lẹ̀ látara bẹ́ẹ̀ àwọn tọ́wọ́ láti lo Mọ́kà àti lo Mọ̀dínà wọ́n di ọ̀rẹ́ ara wọn pẹ̀lú bẹ́ẹ̀ náà awuyewuye ṣẹlẹ̀ lọ́jọ́ kan aráàlú Mọ́kà ọmọ kan nínú Mọ́kà àti ọmọ kan nínú Mọ̀dínà àwọn méjèèjì ìjábá tẹ̀lẹ̀ láàrin wọn ẹni àkọ́kọ́ bá ní pé yàá lẹ́nu máa jírí yàá lẹ́nu máa jírí ẹwà tàbí ó ọ̀sáwádọ̀ wọn bẹ́ẹ̀ni wà lẹ́ni kejì òun náà sárọ̀dọ̀ wọn sọ́rí tó jọ àwọn ará mọ̀dínà yàá lẹ́nu sọ́ ẹwà lẹ́nu náà ìgbè yìí ni àlẹ́bí wa Muhammad sọ̀rọ̀ ó ń ṣe ọlọ́wọ̀n bá ní wá sàlàyé fún ọ pé ah sí sí ìkú mo ti wà láàrin lẹ́ńpẹ́pẹ́ ìfẹ́ aláìmọ́kẹ́ yìí àwọn ọmọ ọdún pẹ́pẹ́ fún yìí ìhun tó lè dáwà lára yìí nítorí àlẹ́bí àmọ́hánmọ́ sáàlá àkàlá ó ti sọ àwọn ọ̀rọ̀ ká ìyẹn náà làwọn sàábé ti padà mú lò nígbàtà lè dépò lórílẹ̀ ayé tán torí nígbàtà lè dépò lórílẹ̀ ayé tán àwọn aráàlú mọ́kà tí wọ́n bá nẹ́bí wa sílù Mọ̀dínà. Àwọn òfin látọ̀dọ̀ àwọn lóyẹ tó ẹgbẹ́ni tí wọ́n máa sọ lórí ó ti jáde. Àwọn aráàlú Mọ̀dínà, àwọn látọ̀dọ̀ àwọn lẹ́yìn tí wọ́n máa sọ lórí gbogbo tó ti ẹkọ́ jáde. Àrínú wọn tó nípe kan tí wọ́n máa sọ lórí wọ́n mú èsì ìṣẹ́ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam torí kún tí ọlọ́run bá kúrò jọ mọ́ndé wọ́n wò pé láàbọ́sọ lọ́rùn ànẹ́bì láàwẹ̀ ní oòrùn àti kí láàfẹ́ náà orí eléyìí ni wọ́n wà ló fi di pé ọlọ́run iwu tí gbogbo wọn gbọ́ lórí ìlú ẹ̀wọ̀n náà ni pé kọjọ pé ló ń rí lójú ayé kọjọ pé lójú àwọn tí ń rí ẹ gbọ́dọ̀ kan sọ lọ́wọ́ àlẹ́bí ẹ̀wẹ̀ bẹ́ẹ̀ àsọtasọ wọ́n sì di àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam wọ́n ibo láti ibi yóò sánẹ́bí ọlọ́run bá bá kú sí ibẹ̀ ni wọ́n máa ń ti wọ́n sí yàrá ìyàwó àìsà ló sì kú sí ìyà ló jẹ́ pé ibi tó kú sí tó fẹ̀gbẹ́ lélẹ̀ sí gẹ́lẹ́ ibẹ̀ ni wọ́n bẹ́ sàárà níbi wa Muhammad sọ́rọ̀ hmm? táìmù tí wọ́n wá ń ṣe léyìn lọ́wọ́ làwọn kẹ́ tí wò pé ẹja fi sáàtì tó jó lórí àwọn àǹsọ́ wọ́n kẹwàá sọ fún wọn níbẹ̀ níbi tí wọ́n tún wò gbogbo làwọn ti sàn lẹ́bí. Nùhún báyìí làwọn ará ló mọ̀ sí ni a máa ń sọ. Òun náà wọ́n pé, "Ah! Ọ̀rọ̀ yìí ti láátá ìlú lọ." Ó ní ọmọ òkè sí Abubakar. Ọjọ́ lọ tààrà àníhú. Òun náà wọ́n kẹrin sí lẹ́sí. Abubakar fi ohun ti ń ṣe rẹ̀. Wọ́n gbabi tí àwọn àṣọrí, wọ́n gbabi tí wọ́n wà lọ. Dídẹ́gbẹ̀ tí wọ́n dẹ̀ rẹ̀, wọ́n sọ òyòrò ń gbà wọn. Àwọn wo ó ṣe ọlọ́ọ̀bá ló ti kú yìí ó sì mọ́bàá ti pé wàhálà ẹni tó jẹ́ olórí àwọn tí ń darí àwọn táwọn jára lu Mọ̀dínà tẹ́lẹ̀ táwọn bí sólórí tọ́bà sí olórí àwọn ìyára ìlú Mọ́kà tẹ́ẹ̀bà bá wa gbà á tẹ́ẹ̀bà sì bá wa gbà á ẹ̀yìn olórí lọ́dọ̀ ti yínà táwọn olórí táyín olórí ọwọ́ ayé wọn ọ sọ nípa ń tàbí sọ fún wọn nípa àwọn ará lòmọ̀ tí náà orin tí alẹ́bí ìdílé ìjára lùmọ́ kan tó tọ́ ṣùgbọ́n lùmọ̀ tí náà ọlọ́ọ̀bá ti sọ fún wọn mú méjèèjì rẹ̀ ẹ̀sì Islam yóò mú dúró àti ní pé lọ lùmọ́ kàrá ìlú mọ̀dínà náà láti sí ẹ̀yí èmi gbọ́ ọlọ́dọ̀ àlẹ́bíà Muhammad sallallahu alaihi pé ẹni tí ò ní jẹ olórí lẹ́yìn òun àfikọ́ jẹ́ pé ìdílé kò ń ní jẹ ìrìnà kò ń ṣí lọ́gbọ́dọ̀ ó sì yẹ iná pé kò ń ṣí ò sí nílùú Mọ̀dínà ìlú Mọ́kà ni kò kí ibẹ̀ ni wọ́n sọ pé ọlọ́wọ̀n ní jẹ́ àwọn akẹ́ ọ̀sọ̀ yí jẹ́ wọ́n lọ́wọ́ bá gbé pẹ̀lú fún torí bí àlẹ́gbẹ̀rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam kí ọ bá ti ẹjẹ́ nìkan tí kó fẹ́ rí ìlú kí yọ́ sọ pé kí wo kí èyí yẹn lò ní ìwọ́n ní orí òkú ẹni tó wá bá débi jẹ́ kí ní àná ìyá arúgbó tí bẹ̀rẹ̀ lọ́wọ́ àlẹ́gbẹ̀rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam pé kí lọ́wọ́ bá sọ nípa ogun

tààdà níbi múlé inú gbogbo wa ṣe ní wọ́n tí wọ́n bá bí ànẹ́bì pé èyí ó tí ọlọ́run tààlẹ́ni tó oníṣẹ́ síjú yóò sọ pé yàwó Aisha lẹ́yìn náà tààdí yóò ní àbúhà bàbá rẹ̀ ní ebí wọ́n lóníṣẹ́ síjú ìdán èrè àbúbá ìrẹ́lẹ̀ ẹ̀kọ́ sọ lórí o ó mú sọ tó yẹ́dà òbá yẹ́ ọ̀ ìjọ yìí ni àfáwà àbúbá lórí tó gbogbo wọ́n sọ níta ara wọn fún àfáwà àfáwà wọn gbogbo wọ́n sọ níta ara wọn fún àfáwà àbúbá pẹ́kọ́ máa jẹ́ olórí fáwọn nígbà tí àfáwà bá bí náà ti pé òun náà lọ ọdún méjì pé lẹ́yìn ikú ànẹ́bì sọ́nà àlẹ́ ọ̀sàdà ọdún méjì lẹ́yìn ànẹ́bì bá lọ rẹ̀ gbà tó wúlẹ̀ lọ́pọ̀ lórí ayé 63 years ọ sọ fáwọn èèyàn pé ẹ̀yìn èèyàn ó pè àwọn kọ̀ọ̀kan ẹwò èèyàn nípa Umaru fún mi kí lẹ fẹ́ sọ nípa Umaru wọ́n ní pé Umaru ẹ̀dá kẹta wọn mọ́ ọmọ ní pé sírùhú khairu min alaniyati ọkọ̀ rẹ̀ dájú gbangba rẹ̀ lọ àbúbákí ni pé ìwọ̀n tẹ́ ń sọ yẹn ní ẹ̀mọ́ mọ̀mọ́ ṣùgbọ́n ó lè ìyá ó lè pẹ́ ohun ààrẹ tí ń ṣe ní ìmọ̀ òkú ní ọ̀pọ̀lọjọ́ rẹ̀ tí bẹ́ẹ̀ ṣe kúdá ó mọ́ òmìnir kọ́ ti Khalifa lẹ́yìn rẹ̀ tẹ́ yọ́nú ti abẹ́ yọ́nú ti àwọn tí bẹ́ẹ̀ sọ pé àwọn yọ́nú ti ṣùgbọ́n pàtọ́rọ̀ yìí tẹ́ta àwọn kan ya wípé ha ó mọ́ òrùlé ó lè wọ́n ké gbàjáre lọ́dà fáwọn Abubakar ẹkùn ẹ̀dá kan tó burú ni nígbà bá lẹ́ni ń bẹ láyé yóò máa di pé ẹni ó bá ṣe ànẹ́bì yóò di pé ànẹ́bì sí ilẹ̀ fún mi kí ń bẹ orí ẹ̀ sí ilẹ̀ fún mi kí ń bẹ orí ẹ̀ ànẹ́bì yóò máa ń ṣe sùúrù ṣe sùúrù ìgbà tá bá kì tí wọ́n ń sọ pé ìwọ̀n tí ọlọ́run ọba gbé sí mi lẹ́nu ni mo ṣe yẹ̀wò

ó mọ̀ rò tìṣí tò sí ìgbà náà nígbà tí wọ́n rú pé tí wọ́n sọ fún òkú ẹkùn ìyá ìjólórí ìkàn mí mọ̀ sá fún wọn títí títí títí títí ó tó di kó fẹ́ àbúbákì fẹ́ kú ilé ẹ̀yẹ àwọn èèyàn ti sọ ní tara wọn fún àfáwà ó máa ọjọ́ náà tààrà nígbà tí àlẹ́bì kúta tí wọ́n rú kúta àbúbákì kúta ìpé tó olórí ìpàṣẹ ráì ayé àlébì dá o àlébì dá àwátá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ayé àgbáfí dá pọ̀tàdédé dá o àwátá pẹ̀lú ẹ̀lì náà mọ̀ bá nẹ́bí wa ẹni ọba ọba tọ́lọ́pàá fi dámi kí lè nígbà nígbà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yìn náà mọ̀ fẹ́ àwúgbà kiri ọ̀rọ̀ ipò ìsì ní ìdí kẹ́lì kó kárẹ́ ní tí ó lé lẹ́gbẹ̀ẹ́ olórí tọ́bá tọ́lọ́pàá fi dámi o mínísítì tí wá dépò rẹ̀ báyìí ẹwà rí mínísítì ní ọ̀rọ̀ ilé tí ẹni tí ó bèèrè náà lè ọlọ́run wá padà gbé àwọn míì náà táwọn àfà àwọn ojú tí wọ́n fi ń wò pé ó fi lò jọba kò tí ó bẹ́ẹ̀ kọ́ wọ́n lè pé ó lé ṣùgbọ́n àwọn lórí ìkọjá wọ́n rí pé bíyẹn sí máa ń fún ọmọdé sí máa ń fún lóńgbò òṣèré bẹ́ẹ̀ ni àtọ́ ọmọ òṣèré ibi tọ́rọ̀ dé ibi tọ́rọ̀ dé ìlàfẹ́ ló ń bẹ̀ ni pé látara ìfẹ́ èyí tí àdẹ́bí ọmọ Muhammad sọ́lọ́dà lọ́sọ́lá tó gbì sílẹ̀ fún àlè ó mọ̀ yìí àwọn tí ń dórí ipò wọ́n bẹ̀rẹ̀ sí darí àlòmọ̀ yìí Mísírọ̀ tàǹkò Egypt lónìí ṣáàm bàṣọ́rọ̀ títúrí Andalus tí ṣe Spain lónìí àtàwọn kọ́ntì ní bẹ̀ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ lónìí ilẹ̀ ṣáàm kọ́ntì mẹ́rin ni wọ́n padà dì lónìí ibẹ̀ ni ọwọ́jà àwọn àpáwà umar ní ìpàṣẹ wọn tí ìsì máa jẹ́ ìjọmọ̀ ya ti tẹ̀lé àrin wọn gbóòwà ní àwọn ẹ̀ta owó tọ́lọ̀ bá ní káwà ládùúgbò yìí bó láti ṣẹ̀ra wa ní oṣù wọ́wọ̀ táàfì ìfẹ́ táàfì máa bára wa gbé ọ̀nà wo láálò tífì ó fi máa wà láàrin wa alákọ̀ọ́kọ́ dẹ́kù ọ̀lọ́ ìpáyọ̀ ọlọ́run tẹ́ni ọba jẹ́ àwọn mùsùlùmí ní wa agbọ́dọ̀ páyọ̀ ọlọ́run ìpáyọ̀ ọlọ́run ọba yẹn láàrin láàfin bá ẹni tí èsè mùsùlùmí láti bá gbé ẹ̀sìn yóò tó wẹ́ ọmọ àti Islam máa tàṣì gan o mùsùlùmí ló gbọ́dọ̀ lè fa ẹni bọ́dì gbé ọmọ jẹ̀lẹ́sì tó ń tọ̀ ó ti máa gbé ah! ẹni yóò lè ṣe ní jàmbá láíláí lọ́wọ́ ìgbà tí bá ti bẹ lábẹ́ rẹ̀ àti tí bá kò lábẹ́ ìdáwò bọ̀ rẹ̀ lókù bí mùsùlùmí ti gbọ́dọ̀ rí lò mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́ nìkan ti pé ẹni tí èsè mùsùlùmí máa bá gbé yóò ti wo pé ìmọ̀ ah! bóyá títí ọ̀la mùsùlùmí yọ wá pa ní mùsùlùmí ò jẹ́ bẹ́ẹ̀ ló jẹ́ kí àwọn àfá wọ́n mọ̀mọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà lórí bóò láti máa bára wa gbé láwùjọ kódà kó má jẹ́ pé ẹlẹ́sìn kan náà ni wá bóò ni mùsùlùmí ṣe fẹ́ bá ẹlẹ́sìn ní ìgbé bóò ni mùsùlùmí ṣe fẹ́ bá mùsùlùmí gbé bóò ni mùsùlùmí ẹni ẹ̀sìn tó yọ́ máa ṣe bóò láti bá gbé gbogbo ẹ̀ ìsìlámù yẹn jù kò sí kẹ́kẹ́ tó fi lẹ̀kọ́ ọ̀nà nínú ẹ̀sìn wáyé ẹni ọba bá ń bá gbé ládùúgbò ọjẹ́ mùsùlùmí ọjẹ́ ládùúgbò rẹ ẹ̀tú jẹ́ fámílì kan náà ìwò mẹ́ta lókùn mùsùlùmí aládùúgbò ó tó wá jẹ́ fámílì rẹ lẹ́jẹ̀ ìwò mẹ́ta ọba gbé pẹ̀lú jẹ́ mùsùlùmí ọba gbé pẹ̀lú ọba gbé pẹ̀lú pé ó jẹ ẹlẹ́jẹ̀ rẹ̀ wípé ẹ̀jẹ̀ dáadọ́ tàyín papọ̀ kan lẹ́bí kan náà ní ìwọ̀ mẹ́ta níbẹ̀ lọ́rùn jẹ ẹlẹ́lẹ́kẹ́jì ọdúnjọ́ dàyín pọ̀ ṣùgbọ́n méjèèjì yẹn dàyín pọ̀ mùsùlùmí jọ ní ẹ̀ẹ́tújọ gbádùgbò kan náà ìwọ̀ ọtí ẹ̀ ó pè tọ́bá ti ìwọ̀ mọ̀lẹ́bí àà ah,

àtúwájọ jẹ́ ẹ̀jẹ̀ kan náà ṣùgbẹ́ tí wọ́n pàwápọ̀ aládùúgbò jọ ni wá àtújọ jẹ́ ẹ̀jẹ̀ kan náà yẹn pé fámílì tún ni wá ṣùgbọ́n ẹ̀sìn yàwá ibi tẹ́sì ti yàwá yẹn iná ìlàáríà gbogbo yóò ìwọ̀ ni kí wa á mójútó tọ́bá ti bí ọ̀rọ̀ ọ̀wá nítorí pé bọ̀dá rẹ̀ ni èyí ṣe mùsùlùmí ọ̀dá rẹ̀ yẹ́ ẹ̀ká lọ ń sára sí ẹjá lọ sọ wọ́n fẹ́ sọ̀rẹ̀ sílẹ̀ àwọn bẹ̀rẹ̀ ló ti máa yọ́lẹ̀ nígbà tó ti jẹ́ pé ọ̀rọ̀ àwa mùsùlùmí wọ́n fẹ́ sọ bẹ̀ yẹn kò í sí ọ̀rọ̀ mọ̀lẹ́bí kò í sọ̀rọ̀ aládùúgbò tàbí bẹ́ẹ̀ sí ẹ̀kọ́ ọjọ́ pé ó sọ̀run aládùúgbò jọ ni wá kì í ṣẹlẹ́sìn wa ẹ̀sìn ní ìdíje èdè mùsùlùmí tàbí kírísẹ́ni làwa òun jẹ́ mùsùlùmí akẹ́jọ́ gbádùgbò ni àìsí ìjọ ṣe mọ̀lẹ́bí kanáà ìwà aládùgbò ìbẹ̀lọ́wà mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn àfáà yẹnjú gbogbo ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ó sì yẹnjú ẹ̀tọ́ bá jẹ́ aládùgbò ẹ̀ ni ẹ̀sìn ọ̀pá wápọ̀ kí n gbé láti bẹ̀ mọ̀lẹ́bí ò sì pawápọ̀ bóò láti jọba ara wa gbé ájọba ara wa gbé nípa pé yóò rí mi lẹ́sí tó tẹ́ pé ilé bí jàmbákà kébì ní o sì rí lẹ́sí gbogbo ilé bí jàmbákà níbi ìjọba agbádùgbò ilé wa jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wa fẹ́ǹsì lọ́lá wa èmi wá gbígi igi ìmí ewé wá ń já sínú ọgbà tí ẹ̀ olóhun ọ̀fẹ́ ọ̀fẹ́ ni o àgbọ̀dọ̀ kó ìrà rẹ̀ tó yẹ ewé tó ló wọn ọ̀fẹ́ yìí ọ̀nà owó léwé yìí ń gbà nínú ọgbà rẹ̀ igi yẹn tí rí òfin nínú sínú ọgbà yẹn mọ́ àgbọ̀dọ̀ fi kàá nítorí pé ń gbádùn òjì nínú ọgbà àtiwà yóò ṣùgbọ́n bá ti tẹ̀lẹ̀ iwájú tí wọ́n látàtúnṣe wọ́n bá déwájú tí ẹ̀ yọ́ lọ dá orogún síbẹ̀ ni àgbọ̀dọ̀ dákẹ́ ayọ̀ wa bóò ni gọ́tà ti ń pọ̀ alásọ́dọ̀ tèrí tọ́bá dọ́dọ̀ bóò ni ó ti máa sẹ̀ fi sọ fún wọn ọ̀fẹ́ kí gọ́tà ó wá láti ọ̀dọ̀ wa ti nígbà tí ó ti sọ ní àbáyọ kẹ̀ká ju bí dọ́tà yẹn fọjá ọ̀nà ọ̀dọ̀ rẹ̀ lọ àwọn àjọ ìjókù sọ àjọ ìyìnlẹ̀ náà nípa pé sówó kẹlá nẹni títí ní yóò fi kọjá níwájú tèmi tó fi kọwájú wájú tèẹ náà èèlò ní ọ̀nà wa àjọ ṣe ìwọ̀ aládùúgbò àjọ ni àjọ ni títì ládùúgbò lápèjúwe ó lè lè ká mójútó èyàn gbọ́dọ̀ yọ tẹ̀ ẹ̀yìn lẹ̀ àjọ níná ládùúgbò tó nídi kí ní ọmọ àtà èyàn gbọ́dọ̀ wó pé torí tẹ́mi ti jẹ́ kírísẹ́n àwọn mùsùlùmí ti ń gbé yìí mo fẹ́ sì nira kí wọ́n má lọ lẹ́kẹ̀ wọn tàbí torí pé jẹ́ mùsùlùmí àwọn Ihun tàájọ máa jẹ̀gbádùn rẹ̀ ládùúgbò, àgbọ̀dọ̀ hẹ́nẹ̀ rẹ̀, àyà àfòfin tàà bájọ gbé kalẹ̀ fúnra wa tàájọ panupọ̀ lé lórí. Tọ́lọ́wọ̀n bọ̀ tako. Irú òfin wo? Tó tó di pọ́ máa lo ní ẹ̀sì tó rí ọ máa ṣe ó fàdúgbò ní 5,000 naira lápèjúwe. Ó mú 5,000 yẹn wá, ò ní lo ní o. Gbogbo wa lọ́gbọ́dọ̀ bá rí, ọgbọ́dọ̀ sẹ́nìkẹ́ pé à ah, lẹ́yìn ẹni báyìí kò sí lẹ́yìn ẹni báyìí ọmọ ẹgbẹ́ nírò òfin yẹn ni olórí tẹlẹ́mù ni ọba wù olórí tẹlẹ́mù ni ọba wù títì yìí àjọ ọ̀fẹ́ ṣe é ní ẹni ọba ti dáwó òun láàjẹ́ kọ́ máa gbé mútò kọjá ń bẹ́ ohun tí ọ̀bẹ́ ti dáwó tí mútò rẹ̀ bá padà padà tí wọ́n rí ọjẹ́ ọmọ ẹgbẹ́ lórí òfin yẹn lájọ gbà bẹ́ẹ̀ lájọ fẹnu kò bẹ́ẹ̀ ẹni ọ̀bẹ̀ yẹn bá sá lẹ́sẹ̀ ájọ ọ̀bẹ̀ bẹ́ẹ̀ tàbá ti jọ ọ̀bẹ̀ kò bẹ́ẹ̀ ní òfin ẹ̀sìn ọlọ́run bẹ́ẹ̀ wá ní gbogbo tó bá ti wọ́n gbogbo rẹ̀ báyìí ẹjẹ́ tó bá pẹ̀lú ilé ẹwà mo ń sin ẹrin ládùúgbò tàbí mo ń sin adìẹ ládùúgbò adìẹ tí ń sin ládùúgbò yìí ń kó nira báwọn ará àdúgbò ìwọ̀ ní fáwọn ará àdúgbò tí wọ́n sọ pé ìkẹyẹ kó nira báwọn ọ̀rẹ́ yẹn sí ní fún mi ti mójútó mo ń ṣe ajá ládùúgbò ajá yìí ń kó nira báwọn ará àdúgbò àwọn ará àdúgbò challenge ni pé ajá yìí ń kó nira báwọn tí ń gbọ́dọ̀ wó pé lọ́bàá wa kó nira ẹgbẹ́ kó máa kó nira báyìí àjọ sọ pé ọ̀nà owó ni òfin ní kó nira báyìí mọ́ wọ́n ní ìbára wọ̀nà tí ó ń fowó pé ọ̀rọ̀ ní ìtì ìrírò ní ìfẹ́rẹ́tẹ́ bá bá mi rò tó lè fọ́ ọgbà fún wọn wọ́n máa jẹ ń bẹ̀. Èyàn ṣe lè yẹ̀. Torí pé nínú òfin, àwọn òfin yìí, òfin tíjọba gẹ́gẹ́ dá sí lòun, ìjọba dá sóhun pátápátá. Àwa la àtẹ̀mójútó látàkì ìjọba wa ní ọ̀gbádùn. Bí èèyàn bá ń sin adìẹ ládùúgbò yìí tó ní tó jù, ládùúgbò bá láwọn ọ̀fẹ́, òun rẹ̀ bu àdúgbò àwọn ọ̀fẹ́. Nínú òfin Nàìjíríà gan, wọn ọ̀fẹ́ ni o ọ̀nà ọlẹ́gbà fẹ́ àjọ mọ́rọ̀ àti rọra wá bóyá tó bá lè gbé kó ládùúgbò yìí ó gbé lọ wájú ìnira yìí gbó wà ládùúgbò ìyẹn gbọ́dọ̀ sí ṣùgbọ́n táwọn ọlọ́gbà máa fẹ́ sátijọ́ jẹ́ pé báyìí báyìí báyìí mùsùlùmí wọn lè má sí lẹ́tọ̀ lọ́sí ọ̀sẹ̀ tàbí lọ́nà àjọ́ kẹta ṣùgbọ́n tó mẹ́rin bẹ̀rẹ̀ lẹ́tọ̀ ẹ̀rọ yìí wọ́n máa pèsè ní àwọn ará àdúgbò ní wọ́n ní jẹ́ wọ́n sùn lóru àwọn tó jẹ́ pé wọ́n èsè mùsùlùmí tàbáwọn mùsùlùmí ní ìtàwọn ikọ̀ yẹn wọ́n lè dìde sí pé ó fi nira kẹwàá bóò gbogbo bí nira ìhóṣe sí mi náà ní ìnira bára àdúgbò àwọn ará òjá sùn lóru ọ̀nà ni ọ̀rọ̀ gbà wá bá ọmọ ọmọ rẹ̀ ṣùgbọ́n já fi wa ọgbọ́dọ̀ mójútó owó ni wọ́n ìjọba Nàìjíríà ní mójútó àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó jọ pawápọ̀ eléyìí ló ti lè máa mú fẹ́ wá lórí gbogbo ohun tá à ń á ní kò yọ ara wa kò sọ́gbọ́n ta fẹ́ dá ó dàbà yanjú rẹ̀ tó wọ̀n ọ̀bẹ́ ìṣe máa yanjú ìfìsíkù ìfìsínú yọ́ tẹ̀lẹ̀ láàrin wa Islam mójútó lórí ilé ọlọ́run tó wà bàbá sí yàtọ̀ sí pàájọ ọjọ́ ládùúgbò àti jọ jẹ́ ẹlẹ́sìn ṣùgbọ́n tẹ́ ẹ̀sí ẹ̀tọ́ òun ṣe iṣẹ́ rédíónìkì olèmápìlẹ̀ gẹ́gẹ́ lápẹjú rẹ̀ àwọn ará àdúgbò sí kọ̀m̀plé pé òótọ́ àmọ̀ pé mùsùlùmí yan mùsùlùmí sì làwa náà ṣùgbọ́n ó sẹ́tọ̀ ń ṣe ìpín kò nira wa wà pàápàá jùlọ àwọn ọmọ wa ọ̀pọ̀lọ̀ sọ pé wọ́n bẹ́nu sọ́wọ́ tọ́bẹ̀ ni wọ́n gbọ́ ẹnu sọ́hùn òun ló fèsì kí wọ́n nípo ìrà sóhùn wọn ò sì ní nífẹ̀ẹ́ rẹ̀ kódà tó bá nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ tó ni kódà tí wọ́n bá ń wò wọ́n ń wò pé máa jó lọ níjọ́ tí ìṣòro kan bá dé lórí agbègbè rẹ̀ láyìí inú ara àdúgbò ọmọ àjò nígbà ẹmú dára ìjẹgbẹ́rẹ́ ti pọ̀ jù àwọn náà kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ kọ̀gbọ́ kò ní yóò lò rẹ̀ lọ́wọ́ ọ̀dà àwọn ará àdúgbò látara bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ kọ̀m̀pé irú nǹkan yẹn kódà kẹ́sì ọ̀pá wọ́n pọ̀ lọ́jàwọ́ òun yóò wá bèèrè pé ẹjákù tí mo lè yìí tí èmú nira wá ìnira ti ń kẹwàá lẹ́rẹ̀ẹ́ báyìí ń kọ́ Ah, ọjà ráyì nínú mójútó ìsìláàmù mójútó débẹ̀ fún wa àìbá wa máa ẹ̀sánú wá ń ṣẹlẹ̀ láàrin wa pé tí ń bá bí ìjà tàbí láàrin ihe níbẹ̀ ìjà ti ń ṣẹlẹ̀ tí ni mo gbàlẹ́ pẹ̀lú àti pé ni pé mùsùlùmí lélẹ́yìn kírísítẹ̀n lélẹ́yìn tàbí christian lélẹ́yìn ẹlẹ́sìn àbáláyé lélẹ́yìn tàbí mùsùlùmí lélẹ́yìn ẹlẹ́sìn àbáláyé lélẹ́yìn ìjà wa ń ṣẹlẹ̀ láàrin wọn ní ìjà individual ìjà kìí sì jẹ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ọlẹ̀ lọ́dá wà láàrin láàrin wa ó múlẹ̀ rẹ̀ ju bí tó yẹ kó mú lọ ẹ̀yẹ́ gbọ́dọ̀ láti gbò nígbà tí ìbá jẹ́ pé ní ti ìbẹ̀ ìjọ báyìí báyìí báyìí o. tàbá jẹ́ tó wọn ò fi sùn ẹnì kẹ́gbọ́ nínú àwọn tí bẹ ládùúgbò yọ sọ kí ìṣe báyìí báyìí báyìí máa ń ṣẹlẹ̀ láàrin lágbájá àti làkàṣègbè wọ́n wá yẹn jẹ́ kí ni wọ́n ti ń dá wàhálà alẹ́ gan-an nígbà tó ń kálukú bá rojọ́ níbẹ̀ ni gbogbo ará àdúgbò wa jẹ́ pé ìwọ̀n tẹ́ ń jà sí di ilẹ̀ yìí ẹ̀ ń sọ wọ́n kálukú wa lọ́jọ́ òun èèyàn èyàn sì tú ẹni àkọ́kọ́ èyàn kí ẹni kejì eléyìí ló lè máa mú ìrẹ́pọ̀ wá sáàrin wa tàbí tí ẹ̀kọ́ ọ̀rẹ́ sí lọ́dá wà láàlẹ́ tí máa ń tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ dáadáa ọ̀rẹ́ sí lọ́dá wà láàlẹ́ kí ni ohun tó dá wà láàlẹ́ níbi ọ̀rẹ́ sí yìí agbọ́dọ̀ mọ̀ pìlẹ̀ rẹ̀ ibo ni ìpìlẹ̀ ọ̀rẹ́ yìí ti wáyé àpàǹdẹ̀ tàbá mọ̀ ibo ló dé dúró àmọ̀ bóò ni ó ṣe yanjú àwọn tí wọ́n bá bára wọn jàyẹn inú ìfẹ́ akọ́ta àpọ́gbé tí wọ́n lórí ẹ̀mí wọn náà ni pé sọ́rọ̀ yóò yanjú èyí ọba ni yóò yanjú ọfẹ́jẹ́ kò fàdúgbò èyí ọba ní kò ní yanjú wàhálà lọ fẹ́ bẹ̀rẹ̀ tọ́ bá ní yóò yanjú òun ló lórí jù tọ́kàn bá ní pé yóò yanjú ọ̀kan ní ò ní yanjú èyí tó ní ò ní yanjú yẹn lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe gbìyànjú tó sá

ìfọ̀tá àwọn yìí ó lè jẹ́ mọ̀lẹ́bí méjì ìfọ̀tá àwọn yìí ó lè jẹ́ aládùúgbò méjì wọ́n ń bára wọn jà fa'aslihu bainahuma ẹ́sàtúnṣe láàrin wọn fa in gbàgbọ́ ihdahuma tọ́kẹta ló wọn ní gbà ọmọ nítọ́ alàlẹ̀ ọkọ̀ra lórí ẹnìkejì ẹjọ́ ẹ̀yí tẹ́ wà ládùúgbò ẹjọ́ bá ẹni tó lọ́wọ̀n nígbà ẹjọ́ bá jáyà àtàtẹ̀ sí àìlà amòrìnà tí tí ó fi ṣẹ́rí lọ sí bí pé kí lọ náà wọn bá náà fi yẹjú rẹ̀ tẹ́jú bá yẹjú rẹ̀ sí mílẹ̀ títà láàrin ikọ̀ méjì tí sọ láàrin mùsùlùmí méjì ṣùgbọ́n tó ẹgbẹ́ bóyá kí ẹ̀ṣẹ́ pé mùsùlùmí méjì ni àwọn ikọ̀ yìí ẹlẹ́sìn ni lẹ́ni àkọ́kọ́ ẹlẹ́sìn míì lẹ́ni kejì kí ni wọ́n jà àwọn tí ń bẹ́ńbẹ̀ tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n àwọn ní kan bá wọn yẹjọ́ èyí ó bá lóhun ní gbanú wọn wọ́n bá rí wọ́n ti kẹ́lá púpọ̀ wọ́n ti gbójúlé ṣùgbọ́n tó ẹgbẹ́ wọ́n máa ń jà sí náà ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dájá alẹ́ wọ́n wà ọmọ tó ìbò ní wàhálà ẹ̀sìn yẹn ti ń wáyé ta ló fẹ́ lè jù nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí ẹ̀ wọ́n wà yẹjú ẹ̀ àwọn tí ó wà yẹjú ẹ̀ náà wà jẹ́ kọ̀ọ̀lẹ́jì ó lè jẹ́yẹ̀ méjì ní ọkọ̀ ẹ̀nà wọ́n lè ju méjì lọ ṣùgbọ́n pàtó mọ́ wà lérò ní pé ẹ̀sìn tẹ́lẹ̀ yìí ń ṣe àwọn èèyàn tiẹ̀ tí wọ́n wá sí àtúnṣe ọ wáyé wọ́n wà bẹ́ẹ̀ ẹ̀sìn tẹ́lẹ̀ yìí ń ṣe àwọn èèyàn tiẹ̀ tí wọ́n fẹ́ káàtúnṣe ọ wa gbogbo ẹ̀ ń dá wàhálà alẹ́ jù òun ni kí ẹni tó bá jẹ́ olórí lágbègbè ká bóyá gẹ́gẹ́ bí àdúgbò táwà yìí ẹ̀ṣẹ́ lọ́pàá fi sọ lórí ibẹ̀ ní olórí bí ìmọ̀ ìdájámà ní bí ìmọ̀ bọ̀tàwà kẹ́rin rí gẹ́gẹ́ bí ká ní pé orí rí òpé dáadáa ọyá pọ̀ mọ̀wé àgbẹ̀ni tàbí pọ̀ mọ̀wé gbé kalẹ̀ tàbí máa ń sáìtì tàbí máa ń ṣe bá ní máa ń sàwo ká máa sọ sí ká má jẹ́ ọ̀rọ̀ táà lè yẹ tó ní bàbá alágbájá tí ló lẹ́sẹ̀ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ìjọba ti tẹ̀lẹ̀ ẹ máa ń fi lọ bí ikú pọ̀ jù ẹ má jọjọ́ rẹ̀yìn tí bàbá ti jọ rẹ̀yìn àtúnṣe ọ wà ṣùgbọ́n nípa pé ẹgbẹ́ ayọ̀ èèwọ̀ nínú òfin ẹ̀sìn Islam ìhun tí ó jẹ kéèyàn yọ olórí gbogbo wà lápọ̀ kúrù pé òtò lórí ṣe kọ̀ọ̀tọ́kẹ́ ní kẹ́kẹ́ mọ́ tóhun ní àrí pé òun ò rí ìjọ lórí ẹ̀hun ò rí pàtẹ́nì kẹka mọ́ látara abẹ́ bí wọn ọ̀yọ́ ọgbọ̀n yọkọ́ yọ rẹ̀ ètò ibi tọ́rọ̀ dé dúró ẹ̀dàkùn mẹ́lòmí tí ó tàbẹ̀ pa in fitch ẹ̀ tó lè máa darí olórí mọ́ ṣùgbọ́n alhamdulillah ọlọ́run ni ọmọ ará tẹpa kódà kọjọ́ ọmọdé kódà kó ṣe pé ìwọ̀n táwọn ò parí lára rẹ̀ àti èrí ìsìláàmù sì ti mọ́rọ̀ tó tóbi wá lórí ìyẹn pé ẹni tí ó bá jó lórí pé àkọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan ààlè rí gbogbo quality àpẹ̀tẹ́ pé a fẹ́ bẹ̀rẹ̀ nǹkankan àwọn àfẹ́ ni o gbogbo táà ń retí kọ́ láàrin ara rẹ̀ ó lè jálágídí ìjálágídí rẹ̀ yẹn gbogbo yókùn lónìí ó lè máa sọ rẹ̀ ó lè máa jẹ́ nìkan tí pé ó lè máa ṣùgbọ́n bí agídí ọlọ́run bá ẹ̀sí ni orí yọ́ a máa mánéjì tí tó fi jẹ́ pé ipò ọba padà yá àwá lè má sí láyé mọ́ àwọn tí bá ń padà ń bẹ láyé tàbí ń bá padà yẹn olórí míì wọ́n padà máa wá darí nínú ìlàìta nínú àwọn àbújẹ́kù tí wọ́n máa ń bẹ fún ìjólórí láàrin irú àwọn pa wà ládúgbò báyìí àwùjọ kò sí máa ń bẹ̀m̀bẹ̀ ni pé lápẹjá sọ lórí wa fọdún báyìí tí wo bèèrè jùlẹ̀ tẹ́lò ní òtè ọ̀nà kan tí ìsìláàmù bújú wò ní pé àwọn ẹlẹ́sìn mẹ́ta ní bẹ ládùúgbò yẹn yẹn pé ẹ̀sìn mẹ́ta ní bẹ ládùúgbò yẹn lápèjúwe ajẹ́pẹ́sìn mẹ́ta yẹn wọ́n wá wò pé àwọn mẹ́tẹ̀ẹ̀sọ̀ sálẹ̀ ìjó lórílẹ̀ kan náà tẹ́lẹ̀ yìí bá jó lórí fọdún mẹ́rin kẹ́lẹ̀ yìí ó tẹ́tẹ̀lẹ̀ fọdún lórí mẹ́rin

nígbà tó tún fẹ́ yílé pọ̀ ẹni tó ṣe láàkọ́ wọ́n méjì yẹn kéèkú òun ẹni kó túbọ̀ rẹ̀ ó tún ṣe ṣùgbọ́n bí táàyẹ tí máa ń wà tí é mọ́ bí tí ọwọ́ tí gbogbo ẹbí pọ̀ máa ń máa ń lè fẹ́ ìtúká òun ni pé lágbájá ṣe fọ́dún mẹ́rin òun kó tàmẹ̀dúmọ́ ṣe fọ́dún mẹ́rin òun náà kó làkásẹ̀gbẹ̀ náà ṣe fọ́dún mẹ́rin òun náà kó nígbà táàbẹ̀ lọ́gbọ̀n ọdún á ti rẹ́ lórí mélòó olórí mẹ́rin láti rí a ti máa rí olórí kẹjọ lọ àwọn olórí méje yóò ti dìkù ẹ̀dà gbogbo lẹ́ni yóò ṣe rí wọn kọ̀ntó àbẹ̀kẹ̀ni kò lè rí wọn kọ̀ntó wọ́n ti dẹ̀gùn ẹja sí lọ́nù kọ́dà àwọn tí wọ́n máa pè wọ́n ní pé ah, ẹ̀yìn ọ̀gá wa o ìwọ̀n tó yẹ kọ́ pa láṣẹ fún wọn kò lè rí ipa kọ́dà tó bá pa gàrí ògì à ah, ìjọ ni lágbẹ́jọ́ rẹ̀ sí pàṣẹ ẹgbẹ́ wọn láti jẹ́ ọ̀lá ibi tí wà lágbà òun ní ń fa wàhálà lórílẹ̀-èdè Nàìjíríà dọ̀lá òun ní ń fa wàhálà dọ̀lá lórílẹ̀-èdè Nàìjíríà iná àwọn olórí àwọn olórí àwọn olórí wo sí ìkú ẹlẹ́kùn bàbá bá fẹ́jọ́ wá sáàdìsẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà yìí Jonathan náà wà bàbá fẹ́jọ́ rú kódà àwọn tí ó rí fún ní sọ ọmọ ohun tó ń sọ ẹ̀ẹ̀mẹ́ta mo ti sọ lórílẹ̀-èdè yìí ẹ̀ẹ́kẹ́ tí wọ́n ń ṣe lọ́dí bẹ́ẹ̀ náà wà ní gbogbo tí ọwọ́ yóò kùnà ṣùgbọ́n olórí kan bẹ́ẹ̀ òun láyà tí ó máa ṣe lọ ibi ọba kù sí ní kárẹ̀ lọ́wọ́ tí tó fi kò lórí ayé ń sí Islam mójútó nù Islam lọ pé tàbí ètì eyín olórí ẹ gbogbo àwọn ìyàwó wa lọ́jọ́ ẹ̀kí mọ́lẹ̀dà ọlọ́run wá láti rí ẹ̀dàkùn sínú olórí ni yóò tún máa sọ lórí lọ gbogbo wa yọ ni o a yọ gbogbo wa yọ ni ṣùgbọ́n ma ṣe bóyá òní a máa bá fún ni àwọn bá sọ lọ ó sì yóò dá ànábì sọ pé alẹ́ọmúrú òmìnirọ̀kọ̀báyìí ọtí ìyá àbàjẹ́ ni ọmọ ń ṣàríbà ha látúkúbá lọ́sọ látọ̀ ọgbà ayína yọ ọmọ ẹni yóò tó bá mú ọlọ́run bọ̀ nígbà ẹ̀fún ìdógójì ọjọ́ tọ́lọ́run bá ní ọgbọ́ pẹ̀lẹ̀ alhàmù tí ọba gbọ́ yóò tá máa rí ẹ̀ pé èèyàn bóhun sọ̀rọ̀ ní pẹ̀lẹ́ ń bẹ́ẹ̀ lọ́lọ́run bá ìmáàmù àwa mùsùlùmí ẹni ó bẹ́ẹ̀ ṣe jẹ̀máàmù yọ́yà wùwà kẹtẹ́ ikú gbogbo wá rí pé a ah, ọ̀tọ́ lẹ́nu tó yẹ ká jọ ọ́ ní màámù ìmáàmù tó sọ́rùkú kúrùkú sọ́rùkú báyìí ó dè túlá rẹ̀ ó dè ẹ́ tàbí àjà èkúté sáré lókè àdẹ́sọ̀ àti gbì fáúdé yọ dìmú a lè torí ẹ̀yọ̀ máa mú ilé ìdòwò

Alhamdulillah dọ́lámẹ́nà mọ́mọ́ ìmọ̀kíyọ́tí nílá ẹmọ́lọ́lá sọ́ọ̀lì. Ìwọ́n mọ̀ wípá sádà. Àwọn torí ẹ̀yọ́ ò dákùn. Sísẹ́m láwà lópe, ọmọ yín, tẹ bá mọ̀ kó kéwú, ẹjọ́ máa hẹ́pù yìí, tọ́ bá ti dìrò ọ̀sán, gbogbo ọlẹ́ lájọ ọkà yẹ́jẹ́, òun ní ọ̀padà rí inú kó wọ́n lọ tún kéwú yẹn ké tàbí bẹ́ẹ̀ kọ́ ohun ẹ̀tẹ́ nìkan tó ti pé òun ìfàṣẹ́yìn bẹ́ẹ̀ lọ lọ́sí náà ìmú tí a sọ fún kọ́rọ̀ ọwá dórí irun ní bá ń padà ń kéèké kúkè lápára rí pé ó ní kó wọ orúkú ráì ó fi sùjúdù lé sùjúdù lọ́lọ́ a ń lọ Ah, subhanallah ṣòro lọ́lọ́ lórí ìrùn. Ó ti lọ lé dára. Àwọn àgbẹ̀ tẹ́ alẹ́ àmì dẹ́rùbà. Zájírù, ẹlọgbẹ́lẹ́dùn òjò ọ̀tẹ̀ méjì. Táyọ́rí ní àbáyọ́rí, tí mo yọ níbi máa ń tẹ̀wọ́ mú ni, gbogbo àná láyọ́rí, wọ̀lọ́ àlẹ̀. Àwọn olùsọ́rọ̀ wọn, tí tó wúlé máa sọ pé ní ní mú mọ́. Níjọ́ mo máa tún ti mú kẹyọ́ ní àhà, àwọn àti padà. Àìtorí ẹ̀ sí ilẹ̀ ìjó lórí ó ní agbára lójú sáà máa fi wò lọ torí pẹ́ni tó jó lórí yìí ìjó bí ẹ̀ṣẹ́ kókíní rẹ̀ kalẹ̀ báyìí òun ọmọ àrí pé àà ọlọ́run ṣe ó fẹ́ni tó bá nìkẹ́ ṣe ní tó ọlọ́run ní kí n kó níbi wàhálà yìí tẹ́lómi bá bọ́ sí tó bá pàtẹ́kẹ́ wá ìjọ́ gbogbo olùdíà tà ní ń pàtẹ́ ó lè sọ pé sátẹ̀mí náà àtẹ̀yìn náà àbàdà ẹ̀yìn náà ṣe gbogbo yín làtẹ̀yìn bá rí tọmọ ń tọ̀ntọ̀ ibẹ̀ wà lò lórí ìtàkọ́kọ́ yẹn ó ti máa káwọn kẹsùn títí wà láti máa ń ṣẹlẹ̀ lẹ́rẹ̀ lẹ́nu ó jẹ́ sí Islam ojú wo olórí láńlá àtolórí kéèké ẹ má yọ wọn ìkú nìkan yọ wọn ṣùgbọ́n látara bá fẹ́ mú mi ìwà lọ́dọ̀ tiwa gbogbo wa la láǹfààní sí àwọn èèbó gbé ìròrí yẹn wá fún wa ọkàn tí wọ́n sí rọ̀ ju ti wáyé lọ ọjọ́ ọjọ́ pé ń gbà wọ́n gbé lọ́dọ̀ sí wa wàhálà là ń kó bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọrùn rárá gbogbo àwọn tó bá wà níbi iṣẹ́ ọwọ́ ni kí wọ́n kè pátápátá ló ń jẹ́ pé táwọn oníṣẹ́ ọba bá wà fẹ́ gbogbo òfẹ́ṣẹ́ yóò dábà gbé láburú

àlẹ́bíwà Muhammad sọ́lá sọ́sọ́ pé ẹni yóò tọ́ bá gbà tó sì lò ó ti yẹ kó lò oore ní ọjà tó ìjọba kìíyà ṣùgbọ́n yóò tọ́ bá gbà fàínàwó nádàmà kó sílà tó mọ́ nádàmà yóò mọ́lẹ̀ kìíyà òfò ní o ìbámọ̀ má ṣe é sì ní ìjọba kìíyà léyìí sọ́jẹ́ kékeré gẹn Muhammadu Buhari tí ń darí àwa 206 million ní Nàìjíríà 206 million èyí tí wọ́n kánú ọlọ́lọ́mọ iye ọmọ tó ń ti bí ní lẹ́nu jẹ́ tata ti bẹ̀rẹ̀ sí sọ sí òun ò sí wọnú fáìlì tọ́rọ àwọn tí wọ́n ń bí pọ̀ jù àwọn tí wọ́n tún kú lọ gbogbo bá ti fojú kéré rẹ̀ yẹn gbogbo ẹ̀ ní ọjà ọbọ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo àwa tí ọmọ yìí pátá ọlọ́run ọba ó bí tí ìyẹn bá wá mọ̀ bẹ́ èyàn kódà nígbà Muhammad sallallahu alaihi wasallam ó kẹ̀dí wọn mọ̀ sọ fún ọ̀kẹ́ nínú àwọn sàádé àbúzáàrù pé àwọn àbúzáàrù máa jẹ́ ẹbá pé méjì fàínà kàdọ̀ àyè torí pé ọ̀lẹ́ ni ọ́ fàínà òkèzíòn wọn ẹ̀dá àmà yáwọn ní kí yá àmà ìbànújẹ́ ńlá sì ní kò ojú lórí ìbámọ̀ má ṣe ní ó dìgbẹ̀yìn rẹ̀ lọ́jọ́ ìrìn àti yáwà wọ́n ní àfàwà àbúzá ó torí ẹ̀ kú òní gbogbo jìnà inú gbólóhùn nìkan lọ dágbé àtàwọn fámílì ẹ̀ torí kọ́ bàbà jẹ́ lórí látara bẹ́ẹ̀ gbogbo ẹni yóò sọ báyẹ pé òun lo lórí tábẹ́lì kọ̀ọ̀kan kalẹ̀ tẹ́lẹ̀ ìbá ṣe fọnú báyìí kéde yọ gbà ó ṣe fọnú báyìí kéde yọ gbà ó ṣe báyìí tàbí ọjọ́ pé ta bá ti rẹ nìkan lólórí ẹnìkan ọjọ́ ìgbàkejì wọ́n máa ṣe lọ bẹ́ẹ̀ wọ́n máa ṣe lọ bẹ́ẹ̀ ọ wà lọ́rọ̀ bí ta bá fẹnu kò sí yẹn ṣùgbọ́n pé ká máa láyọ wọn pàápàá jùlọ pa wà ládùúgbò ibi tí wà láti máa ń tẹ̀lẹ̀ ọ̀làkẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ tí abáwá jẹ́ nìkan tó ṣe pé àwọn abára aládùúgbò bá ti bára aládùúgbò yìí inú nǹkan tọ́gbọ́dọ̀ kankan yẹn jú lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan tọ́gbọ́dọ̀ yẹn jú lọ́dọ̀ tèmi tí ó yẹn jú lọ́dọ̀ tiẹ̀ tí ó yẹn jú lọ́dọ̀ tiẹ̀ òun ọgbọ́dọ̀ gbé torí ẹni bẹ́ẹ̀. Agbóhùn yóò sọ bá ti wọlé sádúgbò yìí tí wọ́n bá ti pè mí sí ọgbọ́dọ̀ máa wá bí pa ní agbóhùn yẹn. Tàbí ẹ̀ ṣe láníyàn bẹ́ẹ̀ àdúgbò ọmọ àjá sí, yóò sì máa títì. Àwọn kẹ́kẹ́ wà máa ń bẹ tó ṣe pé ẹ̀bùn ni, ẹ̀fẹ́ sí, olórí àárọ̀ nípa pé ká yẹjú ugbó láńtẹ̀rí sansọ́mà tí pé ọgọ́rùn ọdún kò ní bàjẹ́ lágbàjá mọ̀ pẹ̀ láti ní bàjẹ́ ẹ̀yà pé ọba àyẹjú ẹ̀ òun ní ká gbé tó yẹ̀lé lọ́wọ́ kódà lásìkò ọgbàyàn òun ní kọ́ máa jẹ́ bí aṣáájú táàmà tẹ̀lé lẹ́yìn gbogbo ní ká tún lọ ilé ọba àbí ọyà tún lọ gbogbo ní ká tún lọ ọ̀rọ̀ níbi báyìí já lọ òun yóò máa sọ̀rọ̀ tí ó máa sọ̀rọ̀ torí pé àsìkò yẹn a ní bùkátà tí wọ́n tọ́lọ̀ ọba jogun fún lásìkò yẹn tọ́mí ẹ tó ń bẹ́ẹ̀ ṣe lóòótá ìjólórí ń bẹ nípò olórí tí ó máa lọ pàtàkì òṣèlú tó burú bẹ̀rẹ̀ náà fèsì ọlọ́run ìdí nìyí tó fi jẹ́ pé tẹ bá wo ilẹ̀ Yorùbá gan tó bá bá wà ọbọ̀ ọ̀sàdéédé lọ́tù ọ̀sàdéédé lọ́sì ọ̀sàdéédé ní àtípa balógun ìkànkà torí ipò kọ̀ọ̀kan yẹn tẹ́nì kọ̀ọ̀kan bí lọ́ngì sí ìmọ̀ wọn nìyẹn bẹ́ẹ̀ nílẹ̀ tọ́bá jẹ́ chairman lárúgbó ní gbọ́dọ̀ jẹ́ ọgbọ́dọ̀ mọ̀ nípa pé àwọn kẹ́kẹ́ ń bẹ tó wọn ní mọ̀ ń pẹ́ yọ́wà rẹ̀ ìwọ̀n abẹ́ dáwọ́ léyìí ẹ̀dàkùnta lè mọ̀ tó mọ̀ nípa ẹ̀ abẹ́ jẹ́ kí ọ̀dà títí ọlọ́dà ó dádúgbò wa ta ló belong sí local government ládùúgbò inú wá wọ́n ni ah ẹni báyìí ẹni báyìí ẹni báyìí àwọn ènìyàn lágbé lágbé lákùn wọn sòdí tí gbogbo kẹyàn fi dé ṣe ṣùgbọ́n máa jó lọ mọ̀ ń wẹ̀yìn rẹ táwọn náà ń wó pé bóyá àwọn náà padà dépò yẹn tápájì ọ̀pá ti rí ń ṣe táwọn náà bá padà dépò yẹn àwọn kẹ́ náà wọ́n wà náà pé máa jó lọ mọ̀ ń wẹ̀yìn rẹ àwọn bẹ̀lọ́n ibi tẹ́nìkọ̀ọ̀kẹ́ wá bá kù sí kọlọ̀bà kó sàtúnṣe wà ò ibi tẹ́nìkọ̀ọ̀kẹ́ wá tún tó sí kọlọ̀bà kó sàtúnṣe wà ò gbogbo ibi tí ọba ní ààyẹ èyí tí àdúgbò wó fi dáadáa kọlọ̀bà kó gbé tí wa lẹ́mì àìbá wa máa àwọn kẹ́kẹ́ ń bẹ́tẹ́ pé àìsọ́fì pààmọ̀ àti kọ̀ dá gbogbo wọ́n láti ti sílẹ̀ ọlọ́pọ̀ sàtúnṣe wa gbogbo akó mẹ́ ó lò wá ń sábàbí sádúgbò fi da tí wọ́n máa fi rántí wá pàtà àbákò lórílẹ̀ ayé ìlú mọ́ká sàdédé da ọlọ́mbágbá níbi Muhammad sàdédé kọ dáa ní o ìlú mọ̀dínà sàdédé da àníbi Muhammad sàdédé lọ́wọ́ fi ṣe kí wọ́n ní o bẹ́ẹ̀ náà wá ní kí wọ́n náà máa wò pé kí ni ọpa tí wọ́n ní ó kò ó ládùúgbò sọ́nà ọba nípa ọba ara rẹ̀ yìí kèé sí wọn lóòrò bẹ́ẹ̀ o ọlọ́run bá ló mú wá bẹ́ẹ̀ fún ọ ó dà lè rẹ máa rẹ lómi tí ó wò pé báràkì mo fẹ́ gbé sọ́ọ̀mẹ̀ ni mo fẹ́ gbé ṣùgbọ́n látara anú ọlọ́run ọlọ́run ti kọ́ pé tó gbé ní bí sì o àwọn abẹ́lọ́ ọlọ́run wa ọmọ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́ bá ṣe wọ́n lólú ọmọ ó ṣe wọ́n lólú ọmọ fún wa ó ṣe wọ́n lólókìkí èèyàn ó ṣe wọ́n lólórí eré àìsìkí tó wá péye ọlọ́pàá kó fi jìkí ọlọ́pàá fi tọ́jú wọn àìsìkí tó péye ọlọ́pàá kó fi jìkí ọlọ́pàá fi tọ́jú wọn àìsìkí tó péye ọlọ́pàá kó fi jìkí ọlọ́pàá fi tọ́jú wọn ọlọ́pàá dákùn ọjà ádámù ká tó rí jẹun dákùnmájá dákùn ká tó rí mú o dákùnmájá dákùn ká tó rí wọ́ o dákùnmájá dákùn ká tó rí náà o májá dákùn ká tó rí wọ́ o gbogbo bí yóò tó ṣe pé àníkẹ́ oore sí kọ́lọ̀mà kó jogún oore fún wa ń bẹ̀ gbogbo bí yóò káàrẹ́kẹ́ oore sí kọ́lọ̀mà kó jogún ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́dàkùnmájá débẹ̀ ẹni tí ń sunkún ní wa ọlọ́dàpá àpàwọn lẹ́rin ẹni tí ń dunú ní wa ọlọ́dàpá pàálẹ́kún ẹni tí rẹ̀rin ní wa ọlọ́dàpá lẹ́kún ẹni tí dunú ọlọ́dàpá pàwànú jẹ́ àwọn tó ikú wọ́n sí aláìsẹ̀ ọlọ́dàpá àjogún àlàáfíà fún wa àrínú wọn ti bẹ́ ń lé ìwòsàn bá àjogún àlàáfíà fún sọ̀láyọ̀ àwọn tó wá jẹ́ òkú ọ̀run ọlọ́dàgbà àpójì fún wọn àpójì fún wọn tó wá ẹnu kẹnu ọba àlékún kẹ wọn lórí ọlọ́dàgbà bí àpòrò ọmọdé ọ̀dọ̀lọ́nà tó tàná وإن لم تغفر لنا وترحمنا لأننا كنا من الخاسرين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل الباطل وارزقنا اجتنابه سبحانك الحمد aṣẹ́lẹ̀ lára ìlà ìlà ẹ́ látàkùnkọ̀ ọ̀tún. Ẹ̀dá ó lè fi jẹ́ kí n tàn mọ́lẹ̀ sí bí wọn tó lè jẹ́ síkì òun wáyé ẹ̀dàkùn ẹni tàbá